Ẹ̀kẹ́ hallelujah. A gbé Ọlọ́run ga fún àánú, oore ọ̀fẹ́, agbára titun, àánú titun, ìran titun, ògo titun. Èyí tí Ọlọ́run yọ̀ǹda fún èmi àti ìwọ níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi. A gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ fún àkókò yìí tí wọ́n fàyè gbà wá, èyí tí à ń pè ní àkókò iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ti ìgbàlà. A dẹ̀ fẹ́ kí wa káàbọ̀ ní orúkọ Jésù sí àkókò yìí. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa wo ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a máa kẹ́kọ̀ọ́ ní ìtẹ̀síwájú lórí kí ni à ń pè ní ìbẹ̀rù. Ẹ rí pé ní bí nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn la wo kí ni a ṣe lè ní okun àti agbára láti lè tẹ̀síwájú nígbà tí ìbẹ̀rù tó bá dé. A ti wò àwọn ọ̀nà wo ni ìbẹ̀rù ló fi wúlò àbí ló fi dára ṣùgbọ́n lónìí lágbára ọlọ́run a máa tẹ̀síwájú nígbà tá a máa wò lá máa wá ìbéèrè sí ìdáhùn yìí pé nígbà wo ni ni ìbẹ̀rù kò dára nígbà wo ni ìbẹ̀rù eh, kò dára ẹ̀yin eh, olúwa lógo ká tó tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà àjíǹde àti ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run gba ọpẹ́ wa bàbá ayérayé olúwa gbà yín wa ǹjẹ́ àwa síwájú yín ní wákàtí yìí ọlọ́run ní ìta máa wo ọ̀rọ̀ yín Bíbélì wípé ìwọ lè sọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀, a sì máa sọ àwọn òpè di ọlọ́gbọ́n. Tó bá rí bẹ́ẹ̀ ni orúkọ Jésù ẹ̀fùyẹ ọ̀rọ̀ ń fi yé wa. Orúkọ yín kó di àyìn lógo. A ó máa yìn yín, a ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Hébérù. Ẹ jẹ́ ká kà láti ìwé Hébérù orí kẹwàá, ìwé Hébérù orí kẹwàá. À ń wo ẹsẹ̀ kọ̀ọ̀kan lé ní ọgbọ̀n. Ìwé Hébérù orí ìkẹwàá, ẹsẹ̀ ìkọ̀ọ̀kan lé ní ọgbọ̀n. Bíbélì wípé ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ẹ rí, kí ni nǹkan tí ẹni tó kọ ìwé yìí tó ń sọ? Ẹ̀, òun ní wípé ó jẹ́ ohun ẹ̀rù, láti tí a ò bá, tí ta bá ọwọ́ ìbínú Ọlọ́run nígbà tí a ò bá tí ì bá làjà tá ò tí ì ní tá ò bá tí ì ní ìbálàjà pẹ̀lú ẹ̀ tá ò tí ì wà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹ rántí wípé ádámù nínú ọgbà ni ádámù ṣẹ̀ ẹ rántí pé ọlọ́run ló dá ádámù àti pé a rí pé ádámù ọlọ́run fún un ní àṣẹ nínú ìwé genesis orí ìkejì ẹsẹ̀ ìkẹrin ẹsẹ̀ kẹtàdínní ogún ọlọ́run ní kó má ṣe fọwọ́ kan èso tó wà nínú ọgbà yẹn ẹ rí i pé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọgbàtọ́ ọlọ́run dà tán ọlọ́run kò má ṣe jẹ èso yẹn ẹ rí i pé ní ìwé Genesis orí kẹta ènìyàn jẹ èso yìí Ádámù àti Éfà wọn jẹ èso yìí èyí tó ṣe baba ńlá wa àti nípasẹ̀ Ádámù àti ṣẹ̀sí ọlọ́run torí pé Ádámù ṣe àìgbọràn sí ọlọ́run ó jèso ọlọ́run dẹ̀ ọlọ́run ọlọ́run pin ní oní ìpínyà pẹ̀lú ọlọ́run torí pé ó ti ṣẹ̀ ẹ̀rù bà á nígbà tí ọlọ́run fẹ́ wọnú ọgbà nírọ̀lẹ́ ọjọ́ Ọlọ́run pé Ádámù, Ádámù níbo lo wà? Ádámù ó bẹ̀rẹ̀ sí ní sápamọ́ káàkiri. Ádámù ó wà ní ìhòhò. Ó ní pé òun ti jẹ èso ni. Ó ní mo gbóhùn Olúwa, ó ní ẹ̀rù sì bà mí. Ẹ̀rí, irú ẹ̀rù yẹn kò yẹ kó wà. Ṣùgbọ́n a rí pé ẹ̀rù yẹn ó dé bá ìránṣẹ́ yẹn torí pé ó ṣe nǹkan tí Ọlọ́run kò fẹ́. Èmi àti ìwọ, ẹ́ gbogbo ìran ènìyàn tí ó ń gbọ́ mi, a rí pé gbogbo wa kùnà, láti ti ṣẹ̀, láti ṣẹ̀ láti ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà fún èmi àti ìwọ. Ọ̀nà àbáyọ wà fún èmi àti ìwọ. Eléyìí la máa kíyèsi ní kankan láìpẹ́ yìí. Ẹ rántí ẹnìkan tí lórí pé ó ń lérò wípé ó ń rò wípé wọ́n máa pa òun. Ìyẹn ni isaki Nígbà tí Isaaki tó lọ sí Gerari, ẹ́ tó ń gbé ní Gerari òun àti Rebeka ìyàwó rẹ̀. Torí àwọn ènìyàn wọ̀nyí wọ́n burú ní ìlú yìí. Ẹ̀ wọ́n wá, wọ́n sì jọ gbé papọ̀. Ẹ rí, Isaaki fi Rèbékà ó fi í lẹ̀ fún ọba Abimeleki. Ṣùgbọ́n a rí wípé ṣùgbọ́n ní ọjọ́ kan la rí pé Rèbékà àti Isaaki ni wọ́n jọ ń ṣẹ̀fẹ̀, ni wọ́n jọ ń ṣe, ni wọ́n jọ ń ṣeré bí ọkọ àti ìyàwó. Àwọn ará ìlú yìí rí. Wọ́n wá ń bi léèrè pé ṣé ìyàwó ẹ ni Rèbékà? Wọ́n ń bi Isaaki léèrè pé ṣé ìyàwó ẹ ni Rèbékà àbí kì í ṣe ìyàwó ẹ? Ó sẹ́ torí pé ẹ̀rù bà á. Ó rò pé wọ́n máa pa Rèbé, ó rò pé wọ́n máa pa Rèbékà nítorí, nítorí òun. Ṣùgbọ́n Ah, torí pé ọkùnrin tá ń pè ní Isaki yìí, ó ti gbàgbọ́, ó ti gbàgbé wípé ọmọ ìlérí Ọlọ́run ni. Ó ti gbàgbé wípé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ó ti gbàgbé wípé ipa Ọlọ́run kò sí nǹkan tí ó lè ṣe. Ó sẹ́, ó purọ́. Ẹ rí pé ìbẹ̀rù yìí, ìbẹ̀rù yìí, ìbẹ̀rù àwọn ènìyàn kì í, ó lè jẹ́ kí èèyàn máa sẹ́, ó lè jẹ́ kí èèyàn máa ṣe nǹkan tí ó yẹ kí èèyàn ó ṣe. Ẹ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀, ju gbogbo ẹ̀, òun ní wípé, ẹ́, ta bá rí àwọn nǹkan ẹ̀rù, ẹ̀rù máa ń fẹ́ bà yàn ní tòótọ́. Ṣùgbọ́n bá rí ìlérí Ọlọ́run, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Joshua ni àtàwọn èèyàn, àwọn èèyàn, àwọn èèyàn tó ń kó, tó ń kó lọ sí ilẹ̀ àwọn ará Kẹ́náánì nígbà tí wọ́n lọ sí ilẹ̀, sí ilẹ̀ láti gba ilẹ̀, láti lè gba ilẹ̀ ìlérí tí wọ́n rí àwọn ará Kẹ́náánì tó wà níbẹ̀ wípé wọ́n ní àwọn kẹ̀kẹ́ irin, wípé wọ́n ní àwọn ológun, wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọ́n ló wọ́n ti, lágbára jù fáwọn. Àwọn ò lè ṣẹ́gun wọn o. Joshua o ti ká wọnú wàhálà, àwọn ò lè ṣẹ́gun wọn. Ṣùgbọ́n pẹ̀lú ìgboyà nínú Ọlọ́run àti lórí ìrètí lórí lórí ọ̀rọ̀ Ọlọ́run lórí ìgbàgbọ́ lórí wàláàyè Ọlọ́run àti n tó lè ṣe nínú ayé nínú ayé wọn. Ẹ rí i wípé Joshua ó borí ogun Kẹ́náánì torí pé Ọlọ́run ṣẹ́gun fún un. Ọlọ́run sì gba ilẹ̀ yẹn ó gbà fún un. Ẹn bí Jo bí Jo bí Isaac ṣe bẹ̀rù àwọn ènìyàn, ẹ rí i pé Joshua kò bẹ̀rù àwọn ènìyàn ṣùgbọ́n ó fi ìbẹ̀rù ó fi ìbẹ̀rù ẹ̀ ó fi sínú Ọlọ́run. Bí àwọn tó ń tẹ̀lé Joshua bẹ́ẹ̀ tẹ̀lé pé wọ́n jẹ́ ọkàn wọn kún fún ìbẹ̀rù ṣùgbọ́n ọkàn Joshua kò kún fún ìbẹ̀rù. Eléyìí ló sì ṣe pàtàkì fún èmi àti ìwọ. A ò gbọdọ̀ dàbí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń wo kẹ̀kẹ́ ogun, tí wọ́n ń wo kẹ̀kẹ́ irin, tí wọ́n ń wo àwọn ológun tó lágbára jù wọ́n lọ. A ò gbọdọ̀ dàbí Jákọ́bù isaki. tó jẹ́ pé ó ń wojú àwọn ènìyàn tó ń wojú wọn nǹkan tí wọ́n lè ṣe kàkà kó wojú Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run lè ṣe. Bíbélì wípé Ọlọ́run ni ìrànlọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ta bá lè gbójú máa wo Ọlọ́run, ẹ rí pé ìbẹ̀rù ó jẹ́ èyí tó dára. Ṣùgbọ́n ta bá lè bẹ̀rẹ̀ sí ń wo àwọn ènìyàn, ta bẹ̀rẹ̀ sí ń wo àwọn ìṣẹ̀lẹ̀, ta bẹ̀rẹ̀ sí ń wo àwọn tó ń ṣẹlẹ̀ lágbègbè wa, tá ń wo ìwé, ìwé ìròyìn, tá ń wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú àwọn ìròyìn orí rédíò tàbí ti tẹlifíṣàn wa, tá ò, ta wá jẹ́ kí àwọn nǹkan yìí kó wá kun ọkàn wa, tá ò gbójú wa sókè máa wo Ọlọ́run, ẹ rí pé ènìyàn A wọnú ìbẹ̀rùbojo lọ a sì wọnú wàhálà a wọnú ìdààmú a wọnú àìsàn pàápàá ó lè wọnú àìsàn torí pé ìbẹ̀rù ayé yìí á wọ̀ lọ́kàn kò sí ní jẹ́ kó di nǹkan tó Ọlọ́run fẹ́ kó dà kò ní lè gba ìlérí kò ní lè di aláyọ̀ ẹ eléyìí mo fẹ́ kí èmi àti ìwọ nìkan fẹ́ ká sá fún mo fẹ́ ká mú ìlérí Ọlọ́run ní ọ̀kúnkúndùn mo fẹ́ ká mú ìlérí Ọlọ́run ká gbé ní láńkẹjọ ohunkóhun lọ torí pé olóòótọ́ ni Ọlọ́run bíbélì wípé ó ní má ṣe jẹ́ kí kí ẹ má ṣe jẹ́ kí ìgbé ayé yín kó jẹ́ èyí tó jẹ́ pé ó kún fún ojú kòkòrò ó ní ṣùgbọ́n torí pé ẹni tó ti ṣèlérí ó ní yóò mú ṣẹ ó ní ṣàbẹ́yìn ṣebí n tó sọ nìyẹn nínú ìwé ebéèrè orí kẹtàlá ó ní torí pé ẹni tó ti ṣèlérí yìí ó ní òun yóò mú ṣẹ ó ní èmi ni ìrànlọ́wọ́ yín ó lè mi ni ìrànlọ́wọ́ yín òun ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ ká máa ká gbẹ́kẹ̀lé òun ká máa wo ohun tó wà nínú ayé ṣùgbọ́n ká máa wo òun ọlọ́run ká máa wo ìlérí ọlọ́run ká máa wo ìlérí wọn fún ayé wa ìbẹ̀rù ò dára. Pàápàá jùlọ tí a bá wo nǹkan táwọn èèyàn máa sọ nípa wa, tá ń wo nǹkan tẹ́bí máa ń sọ, tá ń wo nǹkan tọ̀rẹ́ máa sọ, tá ń gbọ́ nípa Jésù Kristi, tá ń gbọ́ nípa ikú orí igi àgbélébùú, tá ń gbọ́ nípa àgbélébùú èyí tó jẹ́ pé ó ti fi dá ẹ̀ṣẹ̀ wa lẹ́jọ́ tí a ò sì fẹ́ gba Jésù torí pé ẹ̀rù ń bà wá, torí pé ẹ̀rù òbí ń bà wá, torí pé ẹ̀rù ọ̀rẹ́ ń bà wá. Mo sì fẹ́ kó mọ̀ wípé ìrìnàjò yìí, ìrìnàjò ó jẹ́ ìrìnàjò ẹni kankan. Bàbá àti ìyá olúkúlùkù máa dúró lẹ́ẹ̀ni ni tá a máa dúró níwájú ìtẹ́ ìdájọ́, tá a máa dúró níwájú ìtẹ́ Ọlọ́run. Ó sì ṣe pàtàkì pé kó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Má ṣe bẹ̀rù ẹnikẹ́ni, má ṣe bẹ̀rù ohunkóhun. Gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kó ba lè bọ́ná nínú ẹ̀bi, kó ba lè bọ́nú ọ̀run àpáàdì, kó ba lè bọ́ kúrò nínú ìparun ètò pé ó ń bọ̀ wá bá àwọn tí wọn ò gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn. Tí o bá ṣe tán láti gba Jésù Kristi, o lè sọ tẹ̀lé mi wípé Jésù Kristi máa bọ̀ ní ọkàn àyà mi lónìí torí pé mo gbàgbọ́ wípé ẹ kú fún mi lórí igi àgbélébó àti ní ọjọ́ kẹta ẹ jí dìde kúrò nínú òkú ẹ sọ ẹ sì fún mi ní ìyà nípẹ̀kun nítorí pé mo gbà yín gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà mi jésù kristi mo mọ̀ wípé gbogbo ẹ̀ṣẹ̀ déédé àti ẹ̀ṣẹ̀ mi ẹ ti rù lórí igi àgbélébó ẹ sì ti wẹ̀ mí ní àwẹ̀mọ́ nípa ẹ̀jẹ̀ náà jésù kristi jọ̀wọ́ kọ orúkọ mi sínú ìwé yìí kí orúkọ yín kó sì di àyìnlógo nínú ayé mi ògo ni fún orúkọ yín ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Tí o bá ti gba àdúrà kékeré yìí, ẹ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Tó bá ti sọ ní tòótọ́ Bíbélì wípé ó ní ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo, ẹnu la sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà àti pàápàá ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa, òun la ó ṣe kíni o, òun la ó ṣe ìgbàlà. Tó bá ti ṣe eléyìí tó sì ṣe pẹ̀lú gbogbo, tó ṣe ìpinnu náà pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo àyà rẹ, mo fẹ́ kí o káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Mo fẹ́ kí a káàbọ̀ sí inú, inú Kristi Jesu, sínú ìyè àìnípẹ̀kun. Mo wá fẹ́ rọ̀ ẹ wípé, ẹ, o lè lọ ìjọ tó bá wà ní agbègbè àbí nítòsí ẹ, mo fẹ́ kó lọ síbẹ̀ níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ti ń gba àdúrà. Lọ bẹ, wọn. Farahàn olùṣọ́ àgùntàn níbẹ̀. Sọ fún pé o ti fún Jésù Kristi lónìí, ọjọ́ kẹta, oṣù kẹwàá. Yóò ràn, olùṣọ́ àgùntàn yóò ràn ọ́ lọ́wọ́ láti mọ bí ṣe máa máa tọ́ ẹ láti lè máa dàgbà síi. Ṣùgbọ́n tó bá plus two three four, plus two three four zero eight one zero eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a tún máa pàdé ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá adúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tí ọ̀ràn sí wa adúpẹ́ fún gbogbo àwọn kan tó gbà yín lónìí adúpẹ́ fún gbogbo àwọn ìbẹ̀rù tí ẹ ti rán wa létí tẹ̀sí fún wa ní ìgboyà lórí wọn olúwa a má sì jẹ́ ká bẹ̀rù ohunkóhun a má jẹ́ ká bẹ̀rù ẹnikẹ́ni bíbélì wípé ó ní ègbé ní tó yẹ pé ń bẹ̀rù ènìyàn ṣùgbọ́n ó ní ẹ bẹ̀rù ẹni tó yẹ pé lè pa ọkàn tó dẹ̀ para tó dẹ̀ pa ẹ̀mí tó sì dẹ̀ wọ sí ọ̀run àpáàdì jésù kìí tẹ́ni tẹ́ wá kú fún olúwa lórí àgbélébọ̀ ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti máa gbójú sókè láti máa wò yín ká má bẹ̀rù ohunkóhun ká má ṣe wo ayé ká má ṣe wo ìjì àyíká àdúpẹ́ tó dúpẹ́ ti ṣe bí ọlọ́run ògo ni fún orúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ni olúwa ó dàbọ̀